Lónìí, a ó máa kọ́ wa ní òǹkà èdè Yorùbá. Lórí ìkànnì yìí, a ti bẹ̀rẹ̀ òǹkà èdè Yorùbá láti oókan dé irinwó. Lónìí, a ó máa bẹ̀rẹ̀ láti irinwó dé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Láti irinwó dé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Four hundred, irinwó. Four hundred, irinwó. Four oh one, irinwólékan four oh one irínwólékan four oh two irínwóléméjì four oh two irínwóléméjì four oh three irínwólémẹ́ta four oh three irínwólémẹ́ta four oh four irínwólémẹ́rin four oh four irínwólémẹ́rin four O oh five Irinwole lé márùn-ún four O oh five Irinwole lé márùn-ún four O oh six Irinwole lé mẹ́fà four O six Irinwole lé mẹ́fà four O seven Irinwole lé méje four O seven Irinwole lé méje four O eight Irinwole lé mẹ́jọ four O eight irinwó lé mẹ́jọ four oh nine irinwó lé mẹ́sàn-án four oh nine irinwó lé mẹ́sàn-án four ten irinwó lé mẹ́wàá four eleven irinwó lé mọ́kànlá four eleven irinwó lé mọ́kànlá four twelve irinwó lé méjìlá four twelve irinwó lé méjìlá four thirteen irinwó lé mẹ́tàlá four fourteen irinwó lé mẹ́rìnlá four fourteen irinwó lé mẹ́rìnlá four fifteen okòólénírínwó-dín-márùn-ún four fifteen okòólénírínwó-dín-márùn-ún four sixteen okòólénírínwó-dín-mẹ́rin four sixteen okòólénírínwó-dín-mẹ́rin four seventeen okòólénírínwó dín mẹ́ta four seventeen okòólénírínwó dín mẹ́ta four eighteen okòólénírínwó dín méjì four eighteen okòólénírínwó dín méjì four nineteen okòólénírínwó dín kan four nineteen okòólénírínwó dín kan four twenty okòólénírínwó four twenty okòólénírínwó four twenty okòólénírínwó four twenty one okòólénírínwólékan four twenty one okòólénírínwólékan four twenty two okòólénírínwóléméjì four twenty two okòólénírínwóléméjì four twenty three okòólénírínwólémẹ́ta four twenty three okòólénírínwó lé mẹ́ta four twenty four okòólénírínwó lé mẹ́rin four twenty four okòólénírínwó lé mẹ́rin four twenty five ọgbọ̀nlénírínwó dín márùn-ún four twenty five ọgbọ̀nlénírínwó dín márùn-ún four twenty six ọgbọ̀nlénírínwó dín mẹ́rin four twenty six ọgbọ̀nlénírínwó dín mẹ́rin four twenty seven ọgbọ̀nlénírínwó dín mẹ́ta four twenty seven ọgbọ̀nlénírínwó dín mẹ́ta four twenty eight ọgbọ̀nlénírínwó dín méjì four twenty eight ọgbọ̀nlénírínwó dín méjì four twenty nine ọgbọ̀nlénírínwó dín kan four twenty nine ọgbọ̀nlénírínwó dín kan four thirty ọgbọ̀nlénírínwó four thirty ọgbọ̀nlénírínwó four thirty one ọgbọ̀nlénírínwó lé kan four thirty one ọgbọ̀nlénírínwó lé kan four thirty two ọgbọ̀nlénírínwó lé méjì four thirty two ọgbọ̀nlénírínwó lé méjì four thirty three ọgbọ̀nlénírínwó lé mẹ́ta four thirty three ọgbọ̀nlénírínwó lé mẹ́ta four thirty four ọgbọ̀nlénírínwó lé mẹ́rin four thirty four ọgbọ̀nlénírínwó lé mẹ́rin four thirty five òjìlénírínwó dín márùn-ún four thirty five òjìlénírínwó dín márùn-ún four thirty six òjìlénírínwó dín mẹ́rin four thirty six òjìlénírínwó dín mẹ́rin four thirty seven òjìlénírínwó dín mẹ́ta four thirty seven òjìlénírínwó dín mẹ́ta four thirty eight òjìlénírinwó dín méjì four thirty eight òjìlénírinwó dín méjì four thirty nine òjìlénírinwó dín kan four thirty nine òjìlénírinwó dín kan four forty òjìlénírinwó four forty òjìlénírinwó four forty one òjìlénírinwó lé kan four forty one òjìlénírinwó lé kan four forty two òjìlénírínwó-lé méjì, four forty two òjìlénírínwó-lé méjì, four forty three òjìlénírínwó-lé mẹ́ta, four forty three òjìlénírínwó-lé mẹ́ta, four forty four òjìlénírínwó-lé mẹ́rin, four forty four òjìlénírínwó-lé mẹ́rin, four forty five àádọ́talénírínwó márùn ún four forty five àádọ́talénírínwó márùn ún four forty six àádọ́talénírínwó dín mẹ́rin four forty six àádọ́talénírínwó dín mẹ́rin four forty seven àádọ́talénírínwó dín mẹ́ta four forty seven àádọ́talénírínwó dín mẹ́ta four forty eight àádọ́talénírínwó dín méjì four forty eight àádọ́talénírínwó dín méjì four forty nine àádọ́talénírínwó dín kan four forty nine àádọ́talénírínwó dín kan four fifty àádọ́talénírínwó four fifty àádọ́talénírínwó four fifty one àádọ́talénírínwó lẹ́ẹ̀kan four fifty one àádọ́talénírínwó lẹ́ẹ̀kan four fifty two àádọ́talénírínwó lẹ́ẹ̀mejì four fifty two àádọ́talénírínwó lẹ́ẹ̀mejì four fifty three àádọ́talénírínwó lẹ́ẹ̀mẹ́ta four fifty three àádọ́talénírínwó lé mẹ́ta four fifty four àádọ́talénírínwó lé mẹ́rin four fifty four àádọ́talénírínwó lé mẹ́rin four fifty five ọ̀tàlénírínwó dín márùn-ún four fifty five ọ̀tàlénírínwó dín márùn-ún four fifty six ọ̀tàlénírínwó dín mẹ́rin four fifty six ọ̀tàlénírínwó dín mẹ́rin four fifty seven ọ̀tàlénírínwó-dín-mẹ́ta four fifty seven ọ̀tàlénírínwó-dín-mẹ́ta four fifty eight ọ̀tàlénírínwó-dín-méjì four fifty eight ọ̀tàlénírínwó-dín-méjì four fifty nine ọ̀tàlénírínwó-dín-kan four fifty nine ọ̀tàlénírínwó-dín-kan four sixty ọ̀tàlénírínwó four sixty ọ̀tà lẹ́nírínwó four sixty one ọ̀tà lẹ́nírínwó lé kan four sixty one ọ̀tà lẹ́nírínwó lé kan four sixty two ọ̀tà lẹ́nírínwó lé méjì four sixty two ọ̀tà lẹ́nírínwó lé méjì four sixty three ọ̀tà lẹ́nírínwó lé mẹ́ta four sixty three ọ̀tà lẹ́nírínwó lé mẹ́ta four sixty four ọ̀tà lẹ́nírínwó lé mẹ́rin four sixty four ọ̀tà lẹ́nírínwó lé mẹ́rin four sixty five àádọ́rin lé nírinwó dín márùn-ún four sixty five àádọ́rin lé nírinwó dín márùn-ún four sixty six àádọ́rin lé ní irinwó dín mẹ́rin four sixty six àádọ́rin lé ní irinwó dín mẹ́rin four sixty seven àádọ́rin lé ní irinwó dín mẹ́ta four sixty seven àádọ́rin lé ní irinwó dín mẹ́ta four sixty eight àádọ́rin lé ní irinwó dín mẹ́ta méjì four sixty eight àádọ́rin lé nírinwó dín méjì four sixty nine àádọ́rin lé nírinwó dín kan four sixty nine àádọ́rin lé nírinwó dín kan four seventy àádọ́rin lé nírinwó four seventy àádọ́rin lé nírinwó four seventy one àádọ́rin lé nírinwó lé kan four seventy one àádọ́rin lé nírinwó lé kan four seventy two àádọ́rin lé nírinwó lé méjì four seventy two àádọ́rin lé nírinwó lé méjì four seventy three àádọ́rin lé nírinwó lé mẹ́ta four seventy three àádọ́rin lé nírinwó lé mẹ́ta four seventy four àádọ́rin lé nírinwó lé mẹ́rin four seventy four àádọ́rin lé nírinwó lé mẹ́rin four seventy five ọ̀rìnlénírinwó dín márùn-ún four seventy five ọ̀rìnlénírínwó dín márùn-ún four seventy six ọ̀rìnlénírínwó dín mẹ́rin four seventy seven ọ̀rìnlénírínwó dín mẹ́ta four seventy seven ọ̀rìnlénírínwó dín mẹ́ta four seventy eight ọ̀rìnlénírínwó dín méjì four seventy eight ọ̀rìnlénírínwó dín méjì four seventy nine ọ̀rìnlénírínwó dín kan four seventy nine ọ̀rìnlénírínwó dín kan four eighty ọ̀rìnlénírínwó four eighty ọ̀rìnlénírínwó four eighty ọ̀rìnlénírínwó four eighty one ọ̀rìnlénírínwólékan four eighty one ọ̀rìnlénírínwólékan four eighty two ọ̀rìnlénírínwóléméjì four eighty two ọ̀rìnlénírínwóléméjì four eighty three ọ̀rìnlénírínwólémẹ́ta four eighty three ọ̀rìnlénírínwólémẹ́ta four eighty four ọ̀rìnlénírínwólémẹ́rin four eighty four ọ̀rìnlénírínwó-lé-mẹ́rin four eighty five àádọ́rùnlénírínwó dín márùn-ún four eighty five àádọ́rùnlénírínwó dín márùn-ún four eighty six àádọ́rùnlénírínwó dín mẹ́rin four eighty six àádọ́rùnlénírínwó dín mẹ́rin four eighty seven àádọ́rùnlénírínwó dín mẹ́ta four eighty seven àádọ́rùnlénírínwó dín mẹ́ta four eighty eight àádọ́rùnlénírinwó dín méjì four eighty eight àádọ́rùnlénírinwó dín méjì four eighty nine àádọ́rùnlénírinwó dín kan four eighty nine àádọ́rùnlénírinwó dín kan four ninety àádọ́rùnlénírinwó four ninety àádọ́rùnlénírinwó four ninety one àádọ́rùnlénírinwó lé kan four ninety one àádọ́rùnlénírinwó lé kan four ninety two àádọ́rùn lé nírinwó lé méjì four ninety two àádọ́rùn lé nírinwó lé méjì four ninety three àádọ́rùn lé nírinwó lé mẹ́ta four ninety three àádọ́rùn lé nírinwó lé mẹ́ta four ninety four àádọ́rùn lé nírinwó lé mẹ́rin four ninety four àádọ́rùn lé nírinwó lé mẹ́rin four ninety five ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dín márùn-ún four ninety five ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dín márùn-ún four ninety six ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dín mẹ́rin four ninety six ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dín mẹ́rin four ninety seven ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dín mẹ́ta four ninety seven ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dín mẹ́ta four ninety eight ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dín méjì four ninety eight ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dín méjì four ninety nine ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dín kan four ninety nine ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dín kan five hundred ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta eh, ẹ ṣeun gidi gan ni tí ẹ darapọ̀ mọ́ wa ẹ má gbàgbé o kí ẹ subscribe o kí ẹ fẹ́ràn ohun tí à ń ṣe níbí kí ẹ sì wá àwọn ènìyàn láti darapọ̀ mọ́ wa mo nífẹ̀ẹ́ yín kò dẹ̀ sí ohun tí ẹ lè ṣe sí i